májújà àwọn pọ̀ bàjẹ́ àwọn náà nọ ọmọ anabi adam alayhi salam ni wọn ìwádìí sì fi hàn ní ìsìn nígbà àwọn yájújà àwọn májújà yẹn agbọn Mongolia ni wọn Mongolia ni wọn Mongolia lẹ́gbẹ̀ẹ́ bo lẹ́gbẹ̀ẹ́ China so àwọn náà wọn ti wá wọn ti wá lóríṣiríṣiri pẹ̀lú àwọn orúkọ nínú àwọn orúkọ tí wọn ti wá ní atẹtẹr atẹtẹr tí wọn bá dọwọlá islamiyya jẹ ní Baghdad tí wọ́n pa àwọn èèyàn títí tí wọ́n da gbogbo tíra sínú òkun tí gbogbo omi òkun sì di aláwọ̀ tàdá tí wọ́n fi hàn àwọn tíra ọlọ́run ọmọ yẹn tó ti sọnù mọ́ àwọn mùsùlùmí lọ látàrí àwọn ọ̀daràn yẹn àwọn tata ara àwọn náà ni àwọn ayájújà ọmọ àjújà nìyẹn tọ́ eléyìí jẹ́ àwọn ọmọ náà bí wọ́n ti ṣe pọ̀ tó torí pé àwọn ọmọ àlìjẹ́nà wọn kéré lẹ́gbẹ̀ẹ́ ọmọ àná báwo ni àwọn ọmọ náà ti ṣe wọná bóun ó ṣe wọná jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ọlọ́run ọba ni wasiqa alladhina kafaru ila jahannama zumara wọ́n da àwọn kèfèrí wá sí wọ́n da wọn wá sí jahannama wọ́n da wọn ní púpọ̀ subhanallah bẹ́ẹ̀ ni wọ́n ti dọ́gba wọ́n wá dá wọn wá sínú náà jahannama níjàmá hatta idha ja'uha futihat abwabuha wọ́n bá ti wá débẹ̀ wọ́n ṣílẹ̀kùn náà fún wa kí ẹ káàbọ̀ wa qala lahum khazanatuha àwọn ẹ̀ṣọ́ ẹnu náà wọ́n máa wá sọ fún wa yìí pé alam ya'tikum rusulun minkum yatluna alaykum ayati rabbikum. وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين ṣé àwọn òjíṣẹ́ ọ̀wá bá yín láti inú yín tí wọ́n ń ké ayọ̀ ọlọ́run ọba fún yín tí wọ́n sì ń kìlọ̀ fún yín nípa ọjọ́ òní wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ànábì tí wàá bá wa wọ́n sì ń ké àwọn ayọ̀ ọlọ́run ọba fún wa wọ́n sì ń kìlọ̀ ọjọ́ òní fún wa ṣùgbọ́n ẹ máa pé ẹ ọlọ́run ti kọ́ ọ́ lẹ̀ pé ìyàlá wa kẹfẹ́ rí ọ̀jẹ̀ ni wọ́n máa dá àwọn màlẹ́kà yẹn lóhùn bẹ́ẹ̀ tọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá yí báyìí àwọn màlẹ́kà wa sọ fún wọn pé qila dukhulu abwaab jahannam ọ̀yẹ́ máa gba àwọn lẹ́kùn jahannama wọlé báyìí ẹ máa gba àwọn lẹ́kùn jahannama ẹ máa gbà wọlé báyìí khalidina fiha fabi'sa mathwal mutakabbirin inú rẹ̀ lẹ́ẹ̀ bẹ láéláé aburú ni ibò padà sí àwọn olùgbéraga ìgbéraga ló mú yín má gbàgbọ́ ibi tẹ́ wàá padà sí burú jọjọ báyìí lọ́lọ́wọ́n bá sọ nípa báwọn ọmọ náà ṣe wọná nínú suratu Zumar ọlọ́wọ́n bá tún sọ nínú sura mi wípé wa a'tadna liman kadhaba bis-sa'ati sa'ira àti pèsè náà sa'ir àpèsè rẹ̀ lẹ̀ di àwọn ẹni tí wọ́n ní kò sí gbèǹde al-qiyama. إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا tí iná ìbá ti rí wọn láti òkèèrè la ilaha illallah tí iná bá ti rí ọmọ aná láti òkèèrè àwọn náà ti máa gbọ́ tí iná ti máa kùn ní tìbínú tó tún máa hó pé àwọn ni ẹ̀yin nu ẹ̀yin nu la ilaha illallah ìbínú náà hàn wọ́n máa gbọ́ ìbínú rẹ̀ wọ́n máa fetí gbọ́ ìbínú rẹ̀ wọ́n sì máa fi etí gbọ́ mímí rẹ̀ hmm. eh, èèyàn gan tó ìpètò ẹtẹ kọ́kọ́ máa wò fún ìṣẹ́jú mẹ́wàá sẹ́yìn kí n tí wọ́n bá sọ sí ná akramakumullah kò sẹ́ni tí wọ́n fi sínú nágbà pàkọ́ gbogbo ẹni tí ó bá wọ ná ojú náà ni ó mú wọ sẹ́wọ́n pé ìyá yẹn ò le jù pàkọ́ lọ torí ẹni tí wọ́n máa fi sínú nágbà pàkọ́ kò ní tí ì rí bó ṣe tóbi tó ó ti kọ́kọ́ dákú lọ gbọ́nagadá yóò kàn bá ara rẹ̀ mbẹ́ni pé ìwọlé léyìí o àmì ètò ti rí à báyà bó ṣe yọ kalẹ̀ ni wọ́n máa dà á bẹ́ẹ̀ pé kó tún lọ jí pépépé lọ kọlọ mọ sí wa lọ máa ná wọn máa gbọ́ ìbínú ná àti mímí rẹ̀ wa idha ulqu minha makanan dayyiqa dayyiqan muqarranina da'u hunalika thubura ìgbà tí wọn bá dà wọn sínú ná láwọn ẹni tí wọn ti dè wọn ti dè wọn wọn bá dà wọn sí gbogbo àyè tó há wọn mọ̀ wá pé orí ibú àwọn o orí ibú àwọn o àwọn sórí ibú o ọlọ́ni la tad'u al-yawma thuburan wahida wad'u thuburan kathira orí ibú kan ti jẹ́ ọlọ́ni ẹ má pe orí ibú kan mára yín lónìí orí ibú pípọ̀ ní ká ẹ máa pè la ilaha illallah orí ibú kankan ló ṣe wọn orí ibú láéláé torí ọlọ́run dákun má ṣe wá lọ́ọ́ máa ná o bí wọ́n ti ṣe wọ nánu wọ́n sì máa gbá wọn sórí ibú ọlọ́run orí ibú kan ò tó orí ibú púpọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run sọ nù Suratul Furqan ẹgbàá wọ́n rọ̀ wá láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n lánàá bí wọn Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé takhruju unuqun minan nari yawm al ọrùn kan jáde yóò yọrí síta láti inú nájọ gbẹndé alkiyama ọrùn lásán ni yóò yóò yọrùn yóò yóò yóò gbórí sókè báyìí yóò ti inú náà jahannam tó bá di jọ gbẹndé alkiyama laha aynani tubsiran ọrùn yìí ojú méjì ń bẹ lára rẹ̀ tí ń fi ríran ojú méjì ń bẹ lára rẹ̀ tí ń fi ríran wa udhnani tasma'an. ó sì létí méjì fi ń gbọ́rọ̀ ọrùn ni o wàlísánù yantiq ó o iná ló mú ọrùn jáde o iná òun ló lójú méjì iná táwọn ọmọ aná òun náà ló tún létí méjì tí ń gbọ́rọ̀ iná táwọn ọmọ aná òun lànà ibi tún ló ní ahọ́n tí wọ́n fi sọ̀rọ̀ yọ wa sọ lóhùn rárá inni wukiltu bi thalatha àwọn ẹni mẹ́ta lọ́lọ́wọ́n bá ní kí n ṣe mágàní wọn lónìí kí n ra mú oríṣi èèyàn mẹ́ta kọ́ sọ́ra o láti jọ́ kan nínú wọn alákọ̀ọ́kọ́ bi kulli jabbarin anid gbogbo alágbẹ̀rùgbẹ̀rì alágídí gbogbo àwọn olórí kunkun àwọn onímọ̀tòmọ̀tò èèyàn àwọn mọ̀sẹ̀mọ̀sẹ̀ náà àwọn gbogbo ń táwọn ti pati ẹni tó bá tún lóun ó gbé yọ kábàámà àwa tí ó jẹ́ pé àgbètì ni wá àfàtì ni wá gbogbo orú wọn ni wọ́n dẹmí sí lónìí tí wọ́n ń pè ọ́ lágbètì tó ń dunnú wọ́n ń pè ọ́ ní ẹni tó ṣe pé kò ṣeé tì kùkùté ni ọ́ ẹni tó bá ti kùkùté ta ló tì ara ẹ̀ ló tì wọ́n ń pè ọ́ bẹ́ẹ̀ alágídí olórí kunkun ìròyìn ọlọ́run ọba dẹmí sí o àkọ́kọ́ nù wa bi kulli man da'a ma'a Allahi ilahan akhar àti gbogbo ẹni tí ń pè ẹlòmíì tó yàtọ̀ sí Allah tí ń sìn yàtọ̀ sí Allah àwọn mushrikuna tí wọn náà bá wọn ọlọ́run dẹ́ná sí wọn àwọn nínú òjò ẹlẹ́kẹta wa bil àti gbogbo àwọn yàwòrán yàwòrán àwọn bàbá fọ́tò iná ni ń sọ̀rọ̀ yẹn o torí ó tún kọjá ọ̀rọ̀ pé ẹ wọ́n tiẹ̀ máa halẹ̀ mọ́yà iná nu iná nu iná tó máa ná ọwọ́ ó ní gbogbo ẹ̀yin tẹ̀ ń ya sọ́tò gbogbo èyí tẹ̀ gbé kọ́lé àti èyí tẹ̀ ń gbé ká ọlọ́yà sọ́tò á wọ yàrá gbé you can see me when I was young I can't see you I only see you when you are old because you are in front of me sir when you are young rubbish nonsense ya kìíní dànù jọ àìjẹ́ bẹ́ẹ̀ náà ló rí yẹn o lẹ́yìn náà bàbá fọ́tò tọ́lọ́ tẹ sáínbọ́ọ̀dù lọ gbọ́ yẹn lọ gbọ́ yẹn tó ń retí ẹnu kọ́ pàṣẹ yẹn tìkẹ́ ṣiṣẹ́ gidi o ọmọ yẹn wàá kọ́ṣẹ́ wàá ní ó firi wàá ní sẹ́wù lọ́kọ́ ìyá fọ́tò ẹ́ à n ti ń retí rẹ̀ lẹ́gbọ́n kọ́kọ́ wá sẹ́mi kọ́ o ẹ má bàa dáwọ́ tí ì rarin sẹ́ o wọn yẹ kẹyìn náà ní commission o ilé ìjẹun ṣe jẹ ń bẹ o ṣe fọtò bá o ok ẹ wá ẹ bẹ ẹ sì sọ pé a ya passport àbí ẹkọ ni ẹta ni wọn máa bá wa yá tába ní kámẹ́rà tó bá dijọ́ náà passport la fẹ́ yà ọlọ́run wọ náà orí kò sọ́nà mi àfi ká ya fọ́tò passport yìí inshàlá eléyìí kò sí ẹsẹ̀ mbẹ́ kẹ́ẹ̀dì kí ẹnìkan máa ṣiṣẹ́ fọ́tò wáyé kí passport fọ́tò nìkan ni wọn máa yà kò sí wàhálà mbẹ́ kò sí wàhálà mbẹ́ báwo wá ni àwọn baba gbèrègbèrè àwọn náà wọ bẹ̀ àwọn gbẹ́ èrè gbèrè wọ́n gbẹ́ èrè ẹ̀yìn gbogbo àwọn tí wọ́n ń pè lé àwọn èèyàn ńláńlá àwọn èèyàn jankan-jankan àwọn baba artist àwọn yà wọ́n yà kọ́ fọ́ lẹ́rán wọ́n yà pé ń gbá bọ́ọ̀lù wọ́n yà kọ́ gbẹ́sílà gọ̀bì gbogbo yín lẹ wọ bẹ̀ ẹ̀wọ̀nú ẹ̀ ẹ̀wọ̀nú ọ̀ràn àdéhìí imaamu ahmed àti tirmidhi ló gbé jáde gbọ̀nà tó gúnrégé táwọn tala kọ́kọ́ ẹni tí ọkọ̀ jóná àti rákọ̀kọ́ ẹni tí ọkọ̀ tọ orí afárá oní ànitani anabi muhammed sallallahu alayhi wa sallam àtàwọn ọjọ́ rẹ̀ tala kọ́kọ́ ẹni tí ọkọ̀ jóná níjọ́ gbẹ̀ndà kìyàmà àwọn èèyàn oríṣi mẹ́ta ni o kọ́lọ́ ọ̀dà kún kọ́ làmì kọ́ làyìn kọ́ mọ̀ sí wa lọ́kàn nù wọn kọ́dà ẹni tí ọwọ́ náà kàn yín ọlọ́mọdé àjọ kan hadithi wa láti ọ̀dọ̀ abu huraira radiyallahu anhu eléyìí tí imaamu muslim gbé jáde wọ́n lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní inna awwala nnaasi yuqda yawma alqiyamati alayhi rajulun istashhada àkọ́kọ́ ẹni tí ọlọ́wọ́n bá kọ́ ṣe ìṣirò tó ṣe ìṣirò burúkú fún torí qada alayhi ó yàtọ̀ sí qada lahu àkọ́kọ́ ẹni tí ọlọ́wọ́n kọ́ ṣe ìṣirò burúkú fún jọ́gbìn dàlùkìyàmù òun náà ni jagunjagun ẹni tó jagun tó kú sójú ogun àti gbẹ̀sìn ọlọ́run ọba ga fa utiya bihi wọ́n mú wá síwájú ọlọ́run fa arrafahu ni'amahu fa arrafaha ọlọ́run ọba ó ṣe àlàyé àwọn àdẹ̀ra tó ń ṣe fún láyé fún òun náà ó sì mà yọ̀ dà mọ̀ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe fún mi wọ́ ọlọ́run qala fa ma amilta fiha ọlọ́run á ní kí ló fa àwọn àdẹ̀ra yìí kí ló fi wọ́n ṣe ìwọ́n arákùnrin yìí ọmọ adáhùn pé qataltu fika hatta istashhadu mo jagun sójú ọ̀nà àwọn ọlọ́run títí mo fi kú sójú ogun náà nítorí rẹ̀ qala kadhabta ọlọ́run ní irọ́ lọ pa ọ́ walakinnaka qatalta li an yuqala jari ṣùgbọ́n ń ṣe ló jagun tó lọ́ọ̀jà tó kú sójú rẹ̀ ń kí wọ́n lè bá a pè ọ́ lákínní allahu akbar sẹ́mi kọ́ lọ́ọ́ manú wa ọlọ́ọ̀ manú wa òde lásán lọ́mọ kì í ṣe gbogbo èèyàn tí ń pé torí ọlọ́run là ń ṣe ń ṣe wàláì ní ṣe nítorí ọlọ́run eléyìí jẹ́ tàwọn jagunjagun ẹni tó bá fẹ́ ṣe jihad táwọn ké jihad fi sabilillah jihad fi sabilillah kó jọ jẹ́ fi sabilillah lóòótọ́ kì í ṣe nítorí pé mo fẹ́ rí ẹ̀yìn kan lẹ́nu àwọn èèyàn pé yẹnyẹnyẹni kẹ́ni sèmí irọ́ lásán kò dénú ẹ̀yìn kò dénú ẹ eh, dictionary ẹ̀sìn islam tẹ́ wá wọnú dictionary rẹ̀ òfò ni gbóǹsekún lè bá yàn ọ́ náà kíní kan kú sẹ́ni mórí sẹ́ yá kú sẹ́ kíni àníkọ́ lọ́wọ́ bó kí ọ yéṣe kéèyàn ó kí ọ ọlọ́run tó mọnú wa tá a lè gbé nǹkan pamọ́ sí ọlọ́run ó wí bẹ́ẹ̀ ni wọ́n lè bá a pè lákin faqad qil ó sì ti gbowó sẹ́ẹ̀ rẹ̀ wọ́n ti sọ tí báwọn yẹn pè ọ́ lákin láyé wọ́n pè ọ́ lákìn sẹ́lẹ̀yìn náà máa ń pòwe yorùbá pé ikú ogun ní pakin kanjú yẹn ni pé jíjá kin rẹ̀ ni ó jẹ́ okú sójú ogun so oyè tó fẹ́ gbà ní o sì ti gbà á sọmọ omi rọbẹ fasahiba ala wajhihi hatta ulqiya fi an-nar ọlọ́run á pàṣẹ pé sọ sí àwọn mọ̀lẹ́kọ̀ á fà gba ojú rẹ̀ tí wọ́n bá ní wọ́n fà yàn gbójú rẹ̀ ó túmọ̀ sí pé wọ́n wọ́ lẹ́sẹ̀ méjèèjì lẹ́ni tí wọ́n ti dojú rẹ̀ kodò ojú rẹ̀ wọ́n á ń gbolẹ̀ títí wọ́n fi sọ́ síná ọlọ́run dákun ṣàánú wa ntòsí ṣe ntọ́ da tọ́jọ́jú ni ntọ́ da tọ́jọ́jú ni tí gbogbo wa ń bẹ lọ́n pé ká kúkú ṣẹ̀hídì àmọ́ kúkú ṣẹ̀hídì ká kú pẹ̀lú àníyàn pé torí ọlọ́run la sì fẹ́ kú bẹ́ẹ̀ torí ẹ̀ ní Imam rahmatulahi alayhi ló ṣe sọ nínú tírà rẹ̀ pé babun la yuqalu lirrajuli shahid láyé sọ fún yàn pé shahid torí pọ́lọ́n lọ́mọ ẹni tó kú torí tòun àníyàn rẹ̀ ọlọ́run lọ́mọ ẹlẹ́ẹ̀kejì náà làwọn àfa lecture lecture lecture lecture ẹ̀ẹ́n eh, lecture wa sẹ́ẹ̀ lọ lecture ni halakọ sẹ́ẹ̀ lọ halakọ ni ó àtẹ̀tù ti sí halakọ kan sóye yín àtúmọ̀ àsí mi ẹ̀ẹ́ kódà àti orí rédíò kódà àti orí tẹlifíṣàn kódà ní ìsàtúwà nínú íńtánẹ́ẹ̀tì kódà ní ìsàtúwà ẹ̀ẹ́ ṣètò ọlọ́run gbogbo ẹ̀ kódà ṣéwù kọ̀ndẹ́mù wọn ṣéwù ní kúfùrù ni wọ́n ṣe ṣéwù ní bídíà ni ṣéwù tó sọ kínní èmi ń tẹ̀sẹ̀ gbà náà nù. lẹ́yìn náà ẹ̀rí cd wa tó jáde láìpẹ́ ni ah fídíò gan wà ń bẹ ah kódà gan oníṣẹ́ àtúnṣe rẹ́kọ́d kódà àwọn kẹsẹ̀t. ṣètò ọlọ́run náà gbogbo ẹ̀ postal gbogbo tí wọ́n ń yí àká ṣètò ọlọ́run ní gbogbo ẹ̀ ṣèlè àwa ní nọ́mbà two tádìsì tún bá kẹlẹ́ bá wọn kókò sábò sínú islam ẹnì kejì rajulun ta'allama al-ilma wa 'allamahu wa 'alimahu wa qara'a al-Qur'an ẹni tó ṣe kọ́kọ́ nípa àmà ọlọ́run sì súnmà ọkọ́ nípa àmà ọlọ́run sì súnmà ó sì kọ́ nípa alukurani máa ké ọmọ àké achievement ni gbóòlà sì wá lò sẹ́mi kí tí yorùbá máa kọ́ lórin sẹ́mi ni wọ́n ń ṣe ṣàádà láwọn ilé kéwú tí wọ́n ń dálẹ̀ wọ́n yẹn wọ́n yẹ kó àti kéwú àti kéwú tán kéwú ló ké tán wọ́n á sọ pé sàtì àjẹ́ kí àwo ló ok káwúlò fáwọn èèyàn pàtàkì ṣùgbọ́n ó yẹ kí wọ́n tún máa mọ̀ pé nítorí ìwọ Ọlọ́run because tí ó bá jẹ́ pé o kéwú o sì rí kọ́ o tún wá wúlò fáwọn èèyàn nítorí àwọn ọmọ à òfò ni wàláhì ṣùgbọ́n tó bá wúlò fúnra rẹ tó wúlò fáwọn èèyàn nítorí ọlọ́run wàláhì dáadáa ni eléyìí ni baba ńlá nǹkan tí gbogbo owó ní kọlọmọ bá ọdẹ kókó tí ká ní al-ikhlas ó pàtàkì nínú èèyàn gbẹ̀rún báyà láì rẹ nìkan tó ní ikhlas wa ma ubarri'u nafsi ẹnìkan gbọ́dọ̀ fọ́ra rẹ̀ mọ́ ọlọ́run kò jẹ́ ká ní ńlọ́fà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ń jọ̀gbìn dàrú kìyàmù yọ yà wá lẹ́nu àti gbogbo tí wọ́n ń ṣe kìí ṣe tó lọ́ọ́ àti torí kí wọ́n lè wí ni àti torí kí wọ́n lè rò ń sí lẹ́sẹ̀ ni wọ́n sì ti kà sí lẹ́sẹ̀ ah masha Allah ah <laughs> la quwwata ní ọba di ha nínú náà ọlọ́wọ́n bá wa yóò fi àwọn àdẹ̀ra tó ṣe fún yóò fi hàn onú sì má yóò dà mà ọlọ́wọ́n bá wa pé má fama amilta fiha báwo ló ti ṣe lò qal yóò dọ́lọ́ ló pé ta'allamtul ilma lódodo mọ́ nípa àmà wa allamtuhu èmi náà tó fi máa ń wẹ̀yàn wa qara'tu fika al-Qur'an mo sì ń kí al-Qur'an nítorí ìwọ Ọlọ́run qal Ọlọ́run wa ni kadhabta irọ́ lọ pa sẹ́mi pa àlè gbé nǹkan kan pamọ́ sọ́lọ ẹnìkan bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ débi kàn bú sẹ́kún ni <laughs> àwọn èèyàn rò pé ikhlas ni asótún fẹ́ fi gbókun ni ẹnìkan àwọ̀ ọ̀dọ́ kan rẹ̀ àṣírí ó tún jọ gbẹ̀ndàlùkìyà ẹ lè gbé nǹkan kan pamọ́ sọlọ wala taktumanna Allaha ma fi nufusikum litakhfa wa mahma yuktami Allahu ya'lami ẹ lè gbé ntí ń bẹnu ẹ̀mí pamọ́ sọlọ ẹ gbé pamọ́ ẹ tún daṣọ bò gbogbo bó tilẹ̀ wù kẹ́ ẹ pamọ́ tó ọlọ́mà so eléyìí báyẹn lẹ́rù jama agbọ́dọ̀ máa ṣe palẹ̀ mọ́dàlù kìyàmà wa ọlọ́run mú ni rọ́lọ́ pa walakinnaka ta'allamta al-ilma liyuqala 'alim ńṣe lọ kọ́ nípa àmọ̀kún lè bá pẹ́ ọlọ́lùmọ̀ wa qad qila àwọn èèyàn sì ti wí bẹ́ẹ̀ o. wa qara'ta al-Qur'ana liyuqala qari' ó sì kí al-Qur'ani kó lè bá pẹ́ ọ ní olùkí al-Qur'ani ni ọ wọ́n sì ti wí fa qad qila wọ́n ti wí sẹ́wọ̀n kí n tó lé o ti bá a kò sí nǹkan kan fún ọlọ́dọ̀ ọlọ́run ọlọ́run á pàṣẹ pé kí wọ́n ra mu fasuhiba ala wajhihi wọ́n wo náà gba ojú rẹ̀ hatta ulqiya fi nar títí wọ́n fi sọ náà sí náà ọlọ́dà kò má sí wa lọ́ máa ẹlẹ́kẹta àwọn bàbá olówó àwọn ní grade three ọ̀rọ̀ yìí náà bá àwọn náà wí nínú àwọn tí wọ́n kọ́ wọ náà nù. onáà lẹni tó so yìí Allahu alayhi ọlọ́run gbarizikì láàyè lọ́dọ̀ rẹ̀ nílé ayé wà á àtọ́hù min asnafil mal ọlọ́kan ọ̀jọ̀kan owó lọ́lọ́wọ́n bá fún nílé ayé ń bè fa ó ti yẹ bẹ́ẹ̀ wọ́n mú wá wájú ọlọ́run fa arrafahu ni'amahu fa arrafaha ọlọ́run sàlàyé àwọn ìdẹ̀ra tó ṣe fún láyé yóò sì lọ́ọ́ mọ̀ bẹ́ẹ̀ ni qal ọlọ́run ní fama amilta fiha kí ló ti ṣe qal yóò ní ma taraktu min tuhibbu an yunfaqa fiha illa anfaqtu fiha lak nfibi kan lẹ tí wọ́n lọ́n ti fẹ́ ká náwó sí nítorí ìwọ Ọlọ́run àfi kọjá pé mo náwó síbẹ̀ fún Ọlọ́run qala kadhabt Ọlọ́run ni irọ́ lọ́n pa walakinnaka fa'alta li yuqala huwa jawad ńṣe ló ṣe bẹ́ẹ̀ kún lè bá pé ọlọ́lọ́ rẹ káwọn èèyàn lè bá pé ọlọ́lọ́ rẹ faqad qila àwọn èèyàn sì ti wí bẹ́ẹ̀ ó ti gbèrè iṣẹ́ rẹ Ọlọ́run á pàṣẹ wọ́n wọ́ ọ náà gbọ́ ojú rẹ wọ́n sọ sínú náà rawahu al-Imam Muslim àwọn èèyàn tí wọn kọ wọ nánu nǹkan kọ́kọ́ ni ó sì sábà bí iná wọn tó ń ti pèsè eré ni wọ́n ṣe bí ìbá ṣe pé wọn ò ṣe nítorí Ọlọ́run níta bá ṣe nítorí Ọlọ́run ló máa ń ṣẹ́kù gbogbo níta bá ṣe nítorí àwọn èèyàn kì í ṣẹ́kù eléyìí pé níjà ńlá ni torí ẹni alimam Sufyan ath-Thawri ó ní kinní kan kò dá mi jàkadì bí ọkàn mi rí mo máa ń gbìyànjú láti mú kọ́kàn mi ó jẹ́ pé gbogbo tí n bá ṣe tọrọ ọlọ́run tọrọ ọlọ́run tọrọ ọlọ́run ó ní fún mi wàhálà púpọ̀ ṣàgbọ́dọ̀ gbìyànjú láti rí pé a tún ìkíláàsì wá sí i wọ́n sọ nínú ìtàn ìgbésí ayé Usman ibn Fodio rahmatulahi alayhi nígbà tí ń ṣe jihad rẹ̀ tó ṣe wọ́n ní yóò ti ní káwọn ọmọ ogun jáde kó ń sọ wọ́n wá wẹ̀yìn títí títí wọn ò ní rí kọ́ bá wọn yóò pẹ́ lẹ́yìn wọ́n ti wá adijọ́ kan lẹ́nìkan wọ́n aláyà lọ́wọ́ abilé rẹ̀ nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ah yẹ sheikh ẹ̀yin náà lẹ́sọ̀ pé káńsù á sì wẹ̀yìn títí àní rí yín kí ló dé tẹ̀ ẹ̀ máa pẹ́ sẹ́yìn wọ́n làwọn yẹ àníyàn wò ni àwọn ní kẹ́ńsó pàṣẹ lọ jagun nítorí ọlọ́run sítorí ọlọ́run náà ló sì wà nà ọ̀ka wọn subhanallah ìgbà táni àwọn bá tó dúró déédéé pé torí ọlọ́run ni làwọn jáde torí ẹ̀ allahu akbar àwa náà ẹ jẹ́ àmọ́ yẹra wa o à ń bọ̀ wá bí ìdánilẹ́kọ̀ọ́ lónìí pàfẹ́ wa bára wa sọ̀rọ̀ kálí lágbọ̀ọ́yé nípa ẹ̀sìn wa sáfẹ́ wa bá yín sọ̀rọ̀ ni kálí bá yí pé àyàn ti ń gbọ́rọ̀ pọ̀ kálí bá kí wọ́n ṣe allahu akbar wàláhi kàlá tó bá gbé torí rẹ̀ ní kò tọ́ka jáde àmọ́ wa tó àníyàn wa ṣe bí wọ́n lọ́mọ fẹ́ jáde o láti lọ ṣàlàyé abala kan nínú ẹ̀sìn rẹ fáwọn ẹrú rẹ nítorí ìwọ ọlọ́nìkan èèyàn gbọ́dọ̀ máa mà bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ tó téèyàn bá máa kọ́ra rẹ̀ bẹ́ẹ̀ kò ní rọrùn láti rọ́nà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù wọ́n ń lọ sí ìdánilẹ́kọ̀ọ́ láti lọ kọ́ àwọn èèyàn nípa abala kan nínú ẹ̀sìn wọ Ọlọ́run nítorí ìwọ Ọlọ́run nìkan gbogbo eléyà gbọ́dọ̀ máa fi kọ́ra torí ká má bàa wájọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù pẹ̀lú àwọn ẹsẹ̀ tọ́da tọ́da tọ́da láì wá ní ládàá kan tọ́da torí pé gbogbo ẹ̀ bá ti já torí àwọn èèyàn ọjà sí pé torí òfo lèèyàn ṣe ṣe ibi tó sì ti mà òun náà ní pé ìwọ fún ara rẹ tó bá ti jẹ́ pé tó bá ti yàn tó bá ń sọ dáadáa nípa rẹ inú rẹ ó máa dùn àbẹ́nìkan sọ dáadáa nípa rẹ inú ó máa bí ọ ó máa mọ́yì ẹni bú aláìmoore ẹ dákun kí wọ́n á nìwọ́ ní kí ló ní tó o lè súnyà tó o fi lẹ́tọ̀ọ́ sí kí wọ́n máa sọ bẹ́ẹ̀ nípa rẹ so gbogbo orí eléyìí báyìí ó yẹ ká kọ́ra wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé Abubakar radiyallahu anhu nígbà wọ́n lọ tí wọ́n mọ̀ nípa mi nù wọ́n fìyà jẹ mí lórí tí wọ́n mọ̀ nípa mi táwọn ọ̀mà táwọn mọ̀ nípa mi ni wọ́n ń sọ wọ́n fìyà jẹ mí lórí tí wọ́n mọ̀ nípa mi táwọn ọ̀mà so lẹ́yìn náà ọ̀nà tá a fi lè ní ikhlas nínú gbogbo ní táwọn bá ń ṣe òun náà ní ká máa kà kún pé ẹni tí ń rí wa ẹni tí ń gbọ́ wa ẹni tá a lérò pé ó nípa wa gbogbo wọn pátá kò lára wọn gbà tá à ń sọ̀rọ̀ kò sẹ́mi lára à ń gbàtà sọ̀rọ̀ à ń bọ̀sibọ̀sì ká mọ̀ á wò pé ọ̀yẹ̀ kún yìn mí ọ̀yẹ̀ kí lè yóò dùn mọ́ wọn ọ̀yẹ̀ kí tẹ̀ kìnnì kí ni wọ́n fi ń gbà. so torí pé ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó jà ju ti ń bẹ lọ́dọ̀ èèyàn lọ tàbá sì ń ṣe nítorí tọ́lọ́run a lè padà rí ti ń bẹ lọ́dọ̀ èèyàn náà láì jẹ́rú séèyàn a sì ní pàdánù ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run àwọn ọmọ iná náà làwọn kèfèrí àwọn ẹni tí ń pọ̀rọ̀ ọlọ́wọ́n ọba nírọ́ kí ẹ bá lọ́n sọ pé walladhina kafaru wa kadhabu bi ayatina ulaika ashabun nari hum fiha khalidun àyìn tó sáà ìgbàgbọ́ tí ń pè ọ̀rọ̀ ọba níná tí ń pọ̀rọ̀ ọlọ́wọ́n ọba nírọ́ àwọn gangan lọ́ máa inú ná wọn máa bẹ láéláé tálẹ́ni tí ó pọ̀ jù nínú ná ọkùnrin ọ̀wọ́ ná obìnrin ọ̀wọ́ ná táwa ni ó pọ̀ jù nínú àwọn tí ó wọ̀ náà ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma nígbà tó lọ́wọ́ bá mú anabi sallallahu alaihi wasallam rìnrìn àjò òru anabi rina anabi wa ń fún wa níròyìn ó ní wa ra'aytu an-nara fa idha aktharu ahliha an-nisa yakfurn mo rí iná mo wá bá pàdé nínú rẹ̀ pẹ́ni tó pọ̀ jù nínú rẹ̀ àwọn obìnrin ni torí wọn máa ṣá ìgbàgbọ́ àwọn sàhábà wa ni yakfurna billah sọlọ ni wọ́n ń sá ìgbàgbọ́ sí ni àbí báwo tí wọ́n fi wá dọmọ aná anábì ní rárá o yakfurna al-ashir wọ́n máa ń sá ìmoore sọ́kọ wọ́n máa ń sá ìmoore sí ọkọ eléyìí ló fà á ni wọ́n fi pọ̀ nínú ná wa yakfurna al-ihsan sì máa ń sá ìmoore sí dáadáa tí wọ́n bá ṣe sí wọn wọ́n máa ń sá ìmoore sí dáadáa tí wọ́n bá ṣe sí wọn law ahsanta ila ihdahunna ad-dahra tó o bá fi gbogbo ọjọ́ ayé ṣe dáadáa sọ́kàn nínú àwọn obìnrin thumma ra'at minka shay'an lẹ́yìn rẹ̀ tó wá rí nǹkan kan lọ́dọ̀ rẹ̀ tí ò dùn máa qalat obìnrin ìbá sọ yìí pé ma ra'aytu minka khayran qattu ìrírere ká lára àwọ̀ kìíní rí báwọn obìnrin ti ṣe rí nu eléyìí náà ni ó sì ṣe sábàbí àti wọ́n náà wọn lọ́pọ̀ yanturu al bukhari àti muslim ló gbà wá ẹni tí wọ́n ń bá jẹ tí wọ́n ń bá mu tó ṣe é pé òun náà ló pèsè ibi tí wọ́n ń gbé ẹ̀wù tí wọ́n ń wọ̀ òun náà ló ń pèsè rẹ̀ gbogbo gbèsè ayé wọn ó ní í ṣe pẹ̀lú rẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ láì dáa ẹ sì fẹ́ máa bá wọn wá ọkùnrin ká pé kí gbogbo yín ọjọ́ lù pa bẹ́ẹ̀ làwọn obìnrin rí tí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa tí wọ́n máa bẹnu àtẹ́lù tí wọ́n máa pé olórí ibú rẹ̀ àkókò rí nǹkan kan lọ́dọ̀ rẹ̀ rí tó dùn má ni kákan ríbi ká máa gbé náà ni tí ìbá sọpọ lọ nǹkan tí olú ẹ bẹ́ẹ̀ ìwọ wa lọ tí torí yẹn ni ó jẹ́ káwọn obìnrin ọ̀pọ̀ jù ni o ni ó jẹ́ kóbìnrin ọ̀pọ̀ jù nínú náà so eléyìí túmọ̀ sí kóbìnrin tó bá gbọ́n kó mú eléyìí kúrò wa rẹ̀ lámùtán tó bá rọrùn fún tí ò bá sì rọrùn fún láti ṣùgbọ́n subhanallah subhanallah àdámánì yóò máa jẹ sí wọn lọ́pọlọ lẹ́ẹ̀kan láàrin kò sí ni obìnrin kan máa sọ fún ọkọ rẹ̀ nípa abọ́kan nínú àwọn obìnrin bó ṣe sàrékúndá tó ṣe bẹ́ẹ̀ tó kó bára rẹ̀ lọ́ọ̀dẹ ọkọ tó fi dẹni tọkọ ọ̀fẹ́ má bóyá látàrí àìmoore ẹwà dúró tí wọ́n ṣe fún ẹwà dúró tí wọ́n ṣe kínní ọkọ wọn náà kọ́ bẹ́ẹ̀ lẹ́jẹ́ kọ́ máa gbọ́ ọ Ma ti rò pé ìyàwó tiẹ̀ náà ti irtaqat ila ila ila rutbatil malak kó náà ti ga ó ti ga ó ti dépò àwọn màláìka yọ yí ọ lẹ́nu pé kò ní jọ̀tún la lọ síjọ́ tí ń bọ̀ sọ̀rọ̀ tó ná òhùrù wa nínú àwọn máa sọ pé kíni kí ló dé níjọ́ pé ojoojúmọ́ pọ̀nmọ́ náà lẹ́ẹ̀ máa ra wálé àbí òye a pọ̀nmọ́ wọ́n ń gbìyànjú mọ́ ń relé yín wá pé kíni ṣé táwọn ẹlẹgbẹ́ yín rà sáwọn ìyàwó wa so torí ẹ̀ ló ṣe jẹ́ pé irúwà burúkú àkóbá ni o irúwà burúkú àkóbá ńlá tí mú ni wọná ńlá so sì máa jẹ́ káwọn obìnrin ọ̀pọ̀ jù nínú náà torí pé sàásà wọn náà lè tó lè bọ́ nínú wà burúkú yìí wọn ló lè bọ́ nínú wà burúkú yìí ọ̀dọ̀ wa torí obìnrin kan wá dé sọ́dọ̀ ọwọ́ ọkùnrin ọkọ rẹ sọ yẹ yà wá lẹ́nu máa. kọ̀yẹ́kọ́yà wà lẹ́nu ọkùnrin tí ó bá gbọ́n tó ń ló lè máa fara ya tó lè máa pé ah ẹni bú ni baba alágbájá o rárá o ẹ tẹ́tí kẹ́ gbọ́ tẹnu ọkọ náà ṣèbá nàbí ti pè wọ́n láláì mórí ètò wo bá sì gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe rere sí wọn àìdá ẹyọ kan tó bá ṣe sí wọn yọ pa gbogbo dáadáa rẹ̀ nù ṣèwọ́ tó wọn bẹ́ wulẹ̀ tó ń gbèjà arọ́ tó ti gbọ́ wulẹ̀ wulẹ̀ ń tọ́ ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé wọn náà ọgbọ́n tó ni o ọgbọ́n tó ìyẹn obìnrin tó wà lọ́ọ̀dẹ ọkọ nu obìnrin tó wà lọ́ọ̀dẹ ọkọ tí máa ń bọkọ jẹ́ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ gbèjà rẹ̀ kó tó di gbọ́ ẹ gbọ́ ọkọ nítorí pé nu tí yìí máa ṣàkóbá fáwọn obìnrin tí wọ́n máa fi pọ̀ nù náà òun náà ní pé àwọn obìnrin aláìmoore ni wọ́n ọ̀gá wa ló ń sọ̀rọ̀ yẹn o ọ̀gá tí kìí parọ́ tí kìí sọ̀rọ̀ fẹ́ẹ́nu tó ṣe pé ntọ́lọ́wọ́n bábá ní kó sọ ló máa ń sọ òun ló ń sọ̀rọ̀ yẹn tọ́ obìnrin tí sì ń bẹ lọ́dẹ ọkọ nù tí ò ti kó mbẹ tó ti wá kó mbẹ ńkọ́ èyí tọkọ ti lé dànù kí alẹ̀ tún fẹ́ kó wọn máa sọ mo rò pé yẹn ń bẹ lọ́dẹ rẹ ń jẹ ipò àti yọ rẹ yọọ máa bọ̀ jẹ́ ni pé kí ló wúlò fún irọ́ lásán sí ọ̀rẹ́ àìsí sọ pé tí ń bẹ lọ́dẹ rẹ tí ń jẹ lábẹ́ rẹ o. tí ò tún ní sọ rere ń pa àárẹ̀ o gẹ́gẹ́ bí tí ó ṣe sábà bí kí wọ́n wọná o ti pẹ̀lú wọn o tó ti pẹ́ nìkan ọ̀gbọ́n bẹ là tó bá sọ̀rọ̀ fún alọ́ gbọ́dọ̀ gbọ́ gbọ́dọ̀ gbá nítorí a ti ma máa fà á báwo wá lè ti kó lọ́ọ̀dẹ̀ rẹ kété tó ń lè rẹ tó wáyé pé bíbàjẹ́ kan ní máa ń bọ̀ jẹ ètò ti rẹ ẹgbẹ̀rún kọ́dà wípé wọ́n o tún gajù ìbílẹ̀ àbí ẹ̀kọ́ ni so nítorí délé ìdá òrìfẹ́ sábàbù bọ́tọ̀lẹ̀ làájẹ̀ ẹ máa ń gbọ́ sọkúsọ tó ní sọkúsọ wá ń sọ tó nà tó nà tó ń bá lùlù sí i ó túmọ̀ sí pé wọ́n jọ parí pọ̀ wọ́n iye wọ́n sọnù jọ ya ayé nítorí pé kí ni ọba tún sọ tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ wo ni ọba bẹ lẹ́nu àṣebàjẹ́ kò ní bàjẹ́ náà lọ torí délé ẹni tí o bá sì fẹ́ wọ́ná ọ̀nànú sọ ẹnu ẹ wàláhì ẹni tó sọ ẹnu ẹ kọ́ máa bó wọn ṣe rú láàjọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù kátó wá pẹ́ ẹni tí ò lè kọ́ ẹnu rẹ̀ ń jànú tó bá yẹ pé gbogbo ń tá a bá sọ iná lọ́ràn wàláhì onílàkẹ́ ọ sọ ẹnu rẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sí sọ yìí pé idha kana al-kalamu min fidda fas látara gold lòun ti máa wá sọ̀ntorí ẹ̀ kéèyàn máa ma tí wọ́n fẹnu sọ ẹnu náà lèèyàn máa fífa ìmoore hàn ẹ wá wà kó bá yóò jẹ́ wọ́n pọ̀ nù náà tọ́ bákan náà àwọn atalẹ́ni tíyà wọn pọ̀ jù nínú jahannam àti iná kékeré àti iná ńlá sẹ́ ọlọ́mọdé àmọ̀ kan bẹ̀ àwọn kan wá ń bẹ tó ṣe pé àwọn ni. ìyà tiwọn yóò pọ̀ jù ìyà tiwọn yóò pọ̀ jù nínú ná alákọ̀ọ́kọ́ àwọn ni àwọn aláìgbàgbọ́ tí wọ́n tún jẹ́ olórí kunkun wọ́n jẹ́ aláìgbàgbọ́ wọ́n tún yọ olórí kunkun ọlọ́ni alqiya fi jahannama kulli kaffarin anid manna'in lil khayri mu'tadin murid alladhi ja'ala ma'a allahi ilahan akhar fa alqiyahu fil adhabi shadid ọlọ́ni ẹ̀dá wọn sínú náà jahannam àwọn àtàní àwọn aláìgbàgbọ́ olórí kunkun ni àwọn ẹni tí máa dínà kó orí ọtí àwọn èèyàn lọ́wọ́ àwọn ò ní sunwó rẹ kò sì ní jẹ́kẹ́ni tó sòrè fún yín kó ṣe fún yín àwọn wọ̀nyẹn mọ̀tẹ́dìn ọlọ́tẹ̀ ni wọ́n múrí àbíyèméjì.